المصطفى صلى الله عليه وسلم من سورة الفصلت آية ربع وثلاثون إلى خمس وثلاثون بسم الله الرحمن الرحيم ولا تستوي لأسنة ولا سيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي خميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو عز عزيم a'udhu billahi asadi ọlọ́run samiul alim ọba olùgbọ́rọ̀ ọba onímọ̀ mina shaitoni rojim kò lọ́dọ̀ àṣetánì ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni ìṣẹ́bílẹ̀ ẹni ìjùlókò ẹni ìparun bisimilahi rahman rahim àwa bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọlọ́ni wàlá tẹ̀sítáwí lẹ́ wala sayyiat ọlọ́run ni wọn ò jọra wọn wọn ò ṣe é fi wéra wọn alhassanat iṣẹ́ rẹ̀ wala sayyiat àti iṣẹ́ aburú iṣẹ́ aburú ò iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ ò iṣẹ́ aburú. idfa billati ya ahsan ọlọ́run ẹ̀yin tá a dání olùgbọ́ lọ́wọ́n ọba gbọ́ ìdìfẹ́ ilẹ̀ ti ìhà ṣẹlẹ̀ ẹ̀yin ẹ fi máa fi iṣẹ́ eré san padà fún ẹni tí ń ṣe aburú fún yín bí n bá ń ṣe aburú fún yín ìdìfẹ́ ilẹ̀ ti ìhà ẹ̀yin má ṣe aburú padà fún ẹni náà ẹ fi iṣẹ́ eré ẹ fi rọ́pò iṣẹ́ aburú ẹ máa fi dáadáa san aburú tí wọ́n tó ń ṣe fún yín yẹn ẹ máa fi dáadáa san padà edifa bilẹti iya ahsanu ẹ̀yin ẹ má fi ibi san ibi ẹ̀yin ẹ má fi ire san ibi. edifa bilẹti iya ahsanu èyí tó dáa òun ni ẹ máa fi dáa padà máa fi ti aburú dànù. No ó túmọ̀ sí pé ẹ máa ṣe dáadáa fún àwọn ẹni tí bá ń ṣe aburú fún yín ẹ máa ro dáadáa sáwọn ẹni tí bá ń ro aburú sí yín ó ní túmọ̀ pé idifera bileti ihasẹ ọlọ́ni faiza nígbà náà ẹlẹ́zi bayinẹ́ka wà bayinẹ́hu ẹ̀dá ẹni tí ọ̀tá ń bẹ láàrin ìwọ àti ẹ̀ ka anahu waliyuna hamimu ẹ wà padà wà dà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ tòótọ́. wama yulaqqaha illa allazina sabaru ọlọ́ni àìmọ̀ọ́yàn kan ṣe kò ń gẹ irú ìṣesí báyìí ó túmọ̀ sí pé. àní fún èèyàn kan nírú iṣẹ́ tó lágbára báyìí ṣe ilẹ̀lẹ̀ dínà sọ́gbàrú àwọn tá a bá dá ní onífaradà onísùúrù ọmọ yorùbá pọ̀ àìsábà gbà fún èèyàn kó rírú iṣẹ́ báyìí ṣe iṣẹ́ rẹ̀ tó lágbára tó bẹ́ẹ̀ ṣe ilà àyàfi zuo azin àwọn tá a dá ní olóríire azimi tó jẹ́ pé ìpín oríire tiwọn ìpín tó tóbi ni àjùlọ Ọlọ́run ọba èyí tó tóbi òun ló fi ṣe àwọn tá a wí ní olórí rẹ̀ kábíyèsí Ọlọ́run ipò wọn níwájú Ọlọ́run ọba ipò tó ní agbára ni òun la fi fún wọn nírú iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ la ṣe fún wọn ṣe. wọ́n ní wọ́n máa yọ lọ́pọ̀ ọ́ àì fún èèyàn nírú iṣẹ́ tó lágbára báyìí ṣe. wàmà yẹlọpọ azil haslet wàmà yẹlọpọ azil haslet àìsábà fún èèyàn nírú ìṣesí tó dáa báyìí ṣe haslet tó jibat ó ní pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ tó dáa. tí máa tọwọ́ èèyàn ṣẹlẹ̀ àzí aslatu tayyiba kájẹ́ kéèyàn jẹ́ ẹni tí a gbà fún láti rí iṣẹ́ rere tó dáa báyìí ṣe kí ni iṣẹ́ rere náà ó ní pé iṣẹ́ tó dáa wà iya muqabalatu sayyi'at bil hasanat muqabalatu sayyi'at bil hasanat kéèyàn máa fi dáadáa san padà fún ẹni tí ń ṣe aburú fún èèyàn wɔde tuma mu ɔbɛlɛt sɛ yiat bila asɛna ɛne ti ro aporo si yɛ kéèyàn máa ro dáadáa si ɛne ti hyehyɛ bi ti hyɛ aporo fún yɛ kéèyàn máa hyɛ dáadáa fún wɔde mu ɔbɛlɛt sɛ yiat bila asɛna káfi dáadáa káfi rọ́pò aburú. wọ́n ní àìfún èèyàn nírú iṣẹ́ báyìí ṣe ilẹ̀lẹ̀ dínà sọ́bàrú àyàfà wọn tá a bá dá ní onísùúrù àwọn onífaradà kábíyèsí ọlọ́run àwọn tá a wá wí fàdọ́tù àǹfóṣẹ́hó fàdọ́tù àǹfóṣẹ́hó àwọn máa kóra wọn níjànú wọn máa kó ẹ̀mí ara wọn níjànú. No wọ́n á kó ẹ̀mí ara wọn ró dọ́kítù yẹn túmọ̀ sí pé wọ́n máa ń kó wọ́n máa ń kó ró wọ́n máa ń kó níjànú àǹfùsàhún ẹ̀mí ara wọn a fún wọn lágalẹ̀ lórí ẹ̀mí wọn láti kó ẹ̀mí wọn ní ìjánu ani is ani isahat ani isahat. níbi ká máa ro aburú sí ọmọlàkejì fàdọ́tù ànfúsáwó ànàlẹ́ ẹ̀sáàt àwọn máa kó ẹ̀mí ara wọn níjànú láti máa ṣe aburú fọmọlàkejì àwọn nípinnu nínú ẹ̀mí wọn pé àwọn ò ní ro aburú síyàn àwọn nípinnu nínú ẹ̀mí wọn pé àwọn ò ní ṣe aburú fọmọlàkejì kò sírú aburú tó o lè ṣe fún wọn. wọn ò ní wọn ò ní fún wọn ní ìpinnu débẹ̀ pé èmi kọ́ kí náà pé èmi náà rò aburú sí lágbájá ò ní jẹ́ kí wọ́n á kọ́ ọ́lẹ̀ náà pé èmi náà ṣe aburú padà fún ní ara wọn wọn kó ẹ̀mí ara wọn níjànú. níbi kí wọ́n máa rọ aburú sọmọlàkejì àbí kí wọ́n máa ṣe aburú padà fún ẹni tí ó ṣàbùrú sí wọn. wọ́n máa yùlà pọ́ọ̀hà ọlọ́run wá ní àìmú ẹnìkan ṣe kò ń gẹ́ irú ìṣe sí báyìí wọ́n máa yùlà pọ́ọ̀hà àyè sábà fún èèyàn nírú ìṣe sí báyìí ṣe. wọ́n ní. ìlàkọ́hà ìtumọ̀ wípé ìlàkọ́hà ni pé wọ̀yà náà lò ha kámú kéèyàn ó lérú ìṣesí bẹ́ẹ̀ bá ìyẹn ni pé ká gbà fún èèyàn láti máa ṣe sùn lérú ìṣesí báyìí wọ́n ní tó pé wọ́n máa yọ ìlàkọ́hà kámú èèyàn ṣe kò ń gẹ irú ìṣesí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kóńtọ̀ wọn ó lè bá kó jẹ́ ní tá a gbà fún láti máa ṣe irú ìṣe síbẹ̀ ilá àwọn tá a máa fún ṣe gbogbo èèyàn kọ́ la máa fún nírú ìṣe síbẹ̀ ṣe ilá àyàfi àwọn tá a dá ní zuazi olóríire. zuazi látara jùlọ ọlọ́run ó ti dá wọn nídàá pé olóríire mo fi yín dá azimin ipò tiwọn ó jẹ́ ipò tó tóbi nínú àwọn olóríire lọ́dọ̀ ọlọ́run ńlá fi gbà fún wọn láti ríro iṣẹ́ rere bẹ́ẹ̀ ṣe láti ríro iṣẹ́ rere bẹ́ẹ̀ láti rí iṣẹ́. wọ́n máa yọ lọ́pọ̀ àìgbà fún yàn láti ríro iṣẹ́ sí báyìí ṣe àyàfi sọ ibùdó hajj sọ́hìbọ̀l hazi ìyẹn ni àwọn ẹni ire àwọn tá a dá ní olórí ire àwọn tá a dá ní olórí ire alẹ́ azimi ìpín oríire tiwọn ìpín tó tóbi ni ipò oríire tá a gbé fáwọn tá a wí ipò tó tóbi ni lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́zì kàmẹ́lẹ́láhùn nafsahu ẹlẹ́dì ẹni tá a wí kábíyèsí lọ kámẹ́lẹ́lẹ́hu nafsahu ọlọ́run dá ẹ̀mí tiwọn ní àdápé kábíyèsí lọ ẹ̀mí tiwọn adá wọn ní àdápé adá wọn lódì odindi àṣẹ wọn ní ààbọ̀ èèyàn kábíyèsí lọ. ọlọ́run ṣe wọ́n lódìdí èèyàn àṣẹ wọ́n láàbọ̀ èèyàn wípé ó túmọ̀ sí pé ẹ̀dá rẹ̀ la fi wọ́n dá iṣẹ́ rẹ̀ tiwọn àwa ṣe ni pé wípé wípé a fún wọn níṣẹ́ rẹ̀ ṣe iṣẹ́ rẹ̀ tá a wá fún wọn a fún wọn ṣe ní àṣepé àṣeyanjú kábíyèsí ọlọ́run àjẹ́ kó ní àbàwọ́n kankan ó ní túmọ̀ pé kámẹ́lẹ́lẹ́àwò nàfìṣẹ́ o ẹ̀mí tiwọn atúnṣe a fún wọn níṣẹ́ ẹrẹṣẹ ní àṣe àṣepé wọ̀jẹ̀ ẹ̀lẹ́hù a wá ṣe irú ẹ̀mí tàwọn ẹni bẹ́ẹ̀ mọ̀yẹ́lẹ́n lèlẹ́kẹ́yìrì kábíyèsí ọlọ́run ẹni tí ẹ̀mí tí máa ṣẹ́rí síbi àti ṣe dáadáa ní gbogbo ọjọ́ ayé tiwọn mayalan lilẹ̀kọ́yìrì àwọn máa ṣẹ́rí síbi àti ṣiṣẹ́ rẹ ni àwọn máa wá iṣẹ́ rẹ kiri láti ṣe ni mayalan lilẹ̀kọ́yìrì àwọn kì í máa ro nǹkan míì lọ́kàn gbọ́dá pé báwọn ṣe rí iṣẹ́ rẹ ṣe kábíyèsí ọlọ́run gbogbo tí bá ń jẹ́ṣẹ́ rẹ làwọn máa kíyèsí. Si tó bá ti wá rí i pé á ah, iṣẹ́ rẹ lélẹ́ ìtọ́lọ́wọ́n bá pa láṣẹ wọ́n fọ́ ẹ máa gbọ́ o kábíyèsí lọ wọ́n fọ́ ẹlẹ́hu báwọn bá ti rí iṣẹ́ rẹ pé iṣẹ́ rẹ ni ó ti mọ̀ pé iṣẹ́ rẹ lélẹ́ ìtọ́lọ́wọ́n bá pa láṣẹ wọ́n mọ̀ wá sáré pé àwọn ni káwọn kọ́kọ́ ṣe nǹkan yẹn wọ́n fọ́ ẹlẹ́hu àwọn sì wọ́n múra ọlọ́wọ́n bá gbà fún wọn kí wọ́n ṣe kí wọ́n ṣe kí wọ́n sì rí iṣẹ́ kábíyèsí ọlọ́wọ́n àwọn tọ́lọ́wọ́n bá gbà fún nìyí mọ̀yálán lèlọ́kọ́ irí àwọn máa yára ṣiṣẹ́ eré ní ṣíṣe ni wọ́n máa ti wá rí nǹkan kan wípé iṣẹ́ eré lélẹ́ ìtọ́lọ́wọ́n bá pa láṣẹ ọ̀fẹ́ ẹlẹ́hò àwọn ẹni àkọ́kọ́ tá àkọ́kọ́ rí pé wọ́n ń ṣe nǹkan yẹn a gbà fún wọn débẹ̀ ni wala ṣaka kò wá sí tàbí ṣùgbọ́n bẹ̀ ana aza irú àwọn ẹ̀dá báyìí òun la pè ní azim azimi olóríire tá a dá ẹni tá a dá tá a wá ṣe ní olóríire azimi tó jẹ́ pé ìpín oríire tiwọn ìpín tó tóbi ni ipò tó ga ńlá tò wọ́n sí lọ́dọ̀ ọlọ́run ẹni àpọ́nlé ẹni tọ́lọ́run bá gbéga lọ́dọ̀ ara rẹ̀ ni wọ́n òun la fún rú wọn nírú iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe. الله أكبر. ما yufo من min al ayat nta gbọ́lagbọ́ yé ma yufo am min al ayat nta gbọ́ ní àgbọ́yé inú àwọn àyà ọ̀rọ̀ ọlọ́run ọba wọ̀nyí inú àwọn ọ̀rọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ ń bẹ annal malaikata. تستقبل بالبشر عند الموت وفي القبر ويوم القيامة المؤمنين الذين استقاموا في إيمانهم أن الملائكة ẹ̀rí إيه، dájúdájú àwọn màláìkà aleihim salatu wa salam kíkí àti ọ̀nà ọlọ́wọ́n ọba kó máa bá wọn. tastaqbal bilbushra àwọn máa lọ pàdé àwọn àwọn olùgbọ́ lọ́wọ́n ọba gbọ́ ọlọ́wọ́n ọba máa rán wọn lọ pàdé àwọn olùgbọ́ lọ́wọ́n ọba gbọ́. bilbushra pé kí wọ́n lọ fún wọn nírò ìdùnnú. No? wípé wọ́n kú oríire wọ́n ti dẹni tí yóò wọ ọgbà àlìjẹ́nà. ẹ̀ńdàlẹ́mọ́ọ̀tì nígbà tí àwọn tá a wí yìí bá tọ́ pé ọjọ́ wọn bá tó àkókò wọn tó tí wọ́n fẹ́ fàyè sílẹ̀ àkókò ti tó tí wọ́n ó papòdà àkókò ti tó tí wọ́n ó dágbére fáyé. á wà rán àwọn màláìkà sí wọn pé kí wọ́n lọ pàdé wọn kí wọ́n lọ fún wọn nírò ìdùnnú wípé wọ́n kú iṣẹ́ wọ́n kú oríire wọ́n kú iṣẹ́ àṣeyege àṣeyanjú wípé ọ̀rọ̀ wọn ti já sọ́pẹ́ ọ̀rọ̀ wọn ti já sáyọ̀ wípé láti tì yín lọ wọ́n ní ká fún yín nírò ìdùnnú pé ẹ wọ gbàlejò náà. wàfẹ̀lọ̀ kọ́bọ̀rì àti nínú sàárè wọ̀yẹ́ ọmọlọ́pàá àmàdì á ran àwọn màláìkà sí wọn láti lọ pàdé wọn láti fún wọn nírò ìdùnnú lọ́nà yẹ́ ọmọlọ́pàá àmàdì lọ́jọ́ gbẹ̀ǹde ìbàtà abájí gbogbo ẹ̀dá dìde nínú sàárè àwọn wo láwọ̀ á ran àwọn màláìkà sí láti lọ pàdé wọn láti fún wọn nírò ìdùnnú alẹ́mọ́kùnmí nínà àwọn olùgbọ́ ọba gbọ́ ni o alẹ́mọ́kùnmí nínà àwọn tí wọ́n gbàgbọ́ pé ẹyọ kan ṣoṣo lọ́lọ́hùn alẹ́mọ́kùnmí nínà àwọn tí wọ́n gbàgbọ́ pé kò sí ọlọ́wọ́n ọba míì àfọlọ́wọ́n ọba nìkan. mọ́kùnmínínà wọ́n gbàgbọ́ pé kò sí ẹlòmíì àyàfi ọlọ́run ọba nìkan. òun nìkan lẹni tó tọ́ láti máa jọ́sìn fún òun nìkan lẹni tó tọ́ láti forí balẹ̀ fún òun nìkan lẹni tó tọ́ láti tẹ̀lé òfin àti àṣẹ rẹ̀ a gbọ́dọ̀ lómi kọjá ọlọ́run ọba tá almohomenina àwọn gbàgbọ́ pé àwọn màláìka wà tí wọ́n ń kọṣẹ́ rí àti iṣẹ́ bí àwọn lẹ̀ wọ́n sì gbàgbọ́ pé ọlọ́run rán àwọn òjíṣẹ́ àwọn agbàró wá láti máa wá jẹ́ iṣẹ́ ọlọ́run ọba fún àwọn ẹ̀dá ènìyàn a sì fi àwọn tírà rán wọn wọ́n gba àwọn tírà náà gbọ́ bíi tàwọ̀rẹ́ta èyí tá a fi rán ànábì Musa alayhi salatu wa salam wọ́n sì ń tẹ̀lé òfin inú ẹ̀ àwọn mọ́mìnì nìyẹn wọ́n gba ìnjílà gbọ́ èyí tá a fi ránà bí Ìsá alayhi salatu wassalam wọ́n sì ń tẹ̀lé òfin inú ẹ̀ àwọn mọ́mìnì nìyẹn wọ́n gba zabura gbọ́ èyí tá a fi ránà Dáwúdà alayhi salatu wassalam wọ́n sì ń tẹ̀lé òfin inú ẹ̀ àwọn mọ́mìnì nìyẹn wọ́n gba alukurani gbọ́ tíra tá a fi ránà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì ń tẹ̀lé òfin inú ẹ̀ àwọn mọ́mìnì nìyẹn alimohomenina wọ́n gbàgbọ́ pé lẹ́yìn tírà tó wá látọ̀dọ̀ Ọlọ́run àtún gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ènìyàn àwọn tó wọ́n pè ní mọmìnì nìyí àwọn gbọ́jọ́ gbòǹde àlìkìyàmọ gbọ́ wọ́n gba iná gbọ́ wọ́n gba àlìjẹnà gbọ́ wọ́n gbàgbọ́ pé Ọlọ́run ọba ó gbé wa dìde lọ́jọ́ gbòǹde àlìkìyàmọ àwọn tá a wí àwọn gba kádàrá gbọ́ wípé gbogbo oníkálukú ẹ̀dá lọ́lọ́run bá kọ àkọlé lórí ìgbà dáadáa àti ìgbà aburú eléyìí tí kò sí ẹ̀dá kan tó lè yí nǹkan kan padà lórí àkọlé tí ọlọ́run bá bá kọlé lórí àwọn mùmínì nìyí ohunkóhun wọn máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àkọlé ọlọ́run lórí ẹ̀dá kọ̀ọ̀kan àwọn làwọn tá a wá wí lẹ́yìn pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ ipò ẹ̀yọ̀ kan ṣoṣo lọ́hùn wọ́n sì ń tẹ̀lé òfin àti àṣẹ rẹ̀ ẹlẹ́dínà ìsàpọ̀ọ̀mù àwọn tá a wá wì ìsàpọ̀ọ̀mù àwọn adúró déédéé fi ìmánìhìm lórí ìgbọ́lọ́wọ́n ọba gbọ́ wọn. ọmọ fi ìmánìhìm àwọn tá a wí wọ́n dúró déédéé lórí ìgbà ọlọ́run ọba gbọ́ wọn istaqamu fi imanihim istaqamu àwọn tá a wí lẹ́yìn tí wọ́n ti gbọ́ ọlọ́run ọba gbọ́ wọn ò yẹ̀ wọn ò gbò lórí gbígbọ́ ọlọ́run ọba gbọ́ yẹn wọ́n dúró déédéé lórí ojú ọ̀nà tọ́lọ́hún wọn ò yà sọ́tún wọn ò yà sósì àwọn kì í lo òfin ọlọ́run ọba fún tán kí wọ́n wá fi ìfẹ́ náà tí wọ́n kún lẹ́gbẹ̀ẹ́ ó ní túmọ̀ pé ìsàkọ́ọ̀mù wọ́n dúró ṣinṣin lórí ìgbọ́lọ́wọ́n bá gbọ́ wọn ìsàkọ́ọ̀mù fi ìmánihim wọ́n dúró ṣinṣin lórí ìgbọ́lọ́wọ́n bá gbọ́ wọn àwọn kì í fi ẹbọ kún ìsinlọ́wọ́ àwọn kì í sì tẹ̀lé fẹ̀ẹ́nu ara wọn gbogbo tọ́lọ́wọ́n bá bá pa láṣẹ òun ni wọ́n máa tẹ̀lé láì ní fi kún láì ní dínkù ìsàkọ́ọ̀mù ó túmọ̀ sí wípé àwọn kì í tẹ̀lé ọ̀rọ̀ ènìyàn wọ́n wá yapa òfin àti àṣẹ ọlọ́run lórí ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá ni wọ́n dúró lé lórí lórí tọ́lọ́wọ́n bá pa láṣẹ òun ni wọ́n ń ṣiṣẹ́ lé lórí wọn ò ní fi kún wọn ò sì ní dínkù. istaqamu ala tariqat wọ́n dúró gbẹ̀ngbẹ̀ng lórí ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá là kalẹ̀ òun ni wọ́n ń tọ̀ títí nígbà ìrọ̀rùn títí nígbà ìnira ìgbà rírí jẹ ìgbà ìrí jẹ ìgbà níní àtìgbà wá àwátì ìgbà ìdààmú ìgbà ìnira ìgbà ogun wọn èyí yẹ wọn èyí gbò lórí títẹ̀lé òfin àti àṣẹ Ọlọ́run kábíyèsí Ọlọ́run kò sí tó lè mú wọn padà síbi ẹbọ onítùmọ̀ ìsìtàkọ́ ọmọ àwọn ti pinnu nínú ẹ̀mí wọn pé. Pe àwọn ò ní sin nǹkan mi lẹ́yìn ọlọ́run àwọn ò ní pa ẹbọ pọ̀ mọ́ sí lọ́hùn orí tí wọ́n wá ń ròyìn orí ìpinnu wọn òun náà ni wọ́n wá dúró lé lórí ìsìtàkọ́ọ̀mù wọ́n ti pinnu pé àwọn ò ní jalè wọn ò ní padà síbi olè jíjà ìsìtàkọ́ọ̀mù àwọn ti pinnu pé àwọn ò ní ṣe ṣìnà mọ́ wọn ò tún padà síbi ìṣìnà ṣíṣe ìsìtàkọ́ọ̀mù wọ́n ti ń gbowó èlé tẹ́lẹ̀ gbà tí wọ́n ti wá gbọ́ wípé ọlọ́run ò owó èlé wọ́n ti wá pinnu nínú ẹ̀mí wọn pé àwọn ò tún gbowó èlé mọ́ Mr. àwa padà wàá dá wọn o gbogbo àdánwò tá a gbé bá wọn síbẹ̀síbẹ̀ wọ́n dúró gbẹ̀ngbẹ̀ pé a ní ìṣe àwọn ò ní padà síbi owó ilé yẹn mọ́ ó ní tí wọ́n pé ìsàkọ́ọ̀mọ̀ torí gbà tí wọ́n ti gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run ó gbé àdánwò wá láti dá wọn wò lórí ìgbàgbọ́ wọn yẹn wọn wá ní yí padà èyíkéyìí àdánwò tí wọn bá rí wọn ò ní padà sẹ́yìn níbi kí wọ́n máa tẹ̀lé òfin àti àṣẹ lọ́wọ́ ọlọ́run wọ́n dúró gbọ̀ngbọ̀n lórí ẹ̀ títí ikú ó fi dé orí ìgbàgbọ́ wọn ni kó àpá wọn lé lórí.